àwọn àgbà yorùbá bọ̀ wọ́n pa lówe wọ́n ní òpòrọ̀ ń gbin ńlá oníwàyó ń gbìn gbàdo sínú oko tálábòsí dá èwo ló ṣe é bá ṣe pọ̀ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta kẹ́yìn ọmọ yorùbá kẹ́gbéyẹ̀wò lọ́jọ́ ohun àná. No? awolowo ní kílẹ̀ Nàìjíríà lè dá ó lọ bá Azikiwe oníkàwọn jọ ṣe kó ṣeé ṣe kílẹ̀ ó tó mọ́ Azikiwe gbéra ó lọ bá Ahmadu Bello ọjà Awólọ́wọ̀ ọ̀lẹ́ ńgbà tó tún yá wọ́n tún dìbò ní ọdún 1979 Awólọ́wọ̀ tún lọ bá Azikiwe ó ní kí ẹgbẹ́ NPP àti ẹgbẹ́ ìmọ́lẹ̀ UPN kan jọ pawọ́pọ̀ kan ṣèjọba Azikiwe tún lọ bá Àmọ́dùgbé ó tún lọ bá àwọn Haúsá ó pàdé pọ̀ mọ́ Ṣàgárí wọ́n tún fìdí Awólọ́wọ̀ jálẹ̀. ní ọdún 1993 moshood abiola òun pẹ̀lú àwọn ológun wọn lọ́jọ́ ń ṣe wọléwọ̀de ó gbébò haúsá dìbò fún yorùbá dìbò fún ó wọlé àwọn haúsá ní ò wọlé kò táwọn lọ́rùn wọn ò gbéjọba fún un lọ́jọ́ náà lọ́hùn-ún ńgbà fẹ́ dogun tó fẹ́ dọ̀tẹ̀ Bọ́lá Ahmed Tinubu ó ní Nàìjíríà ò lè jẹ́ kan láyé láyé láyé láyé oníkálukú máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ lọ wo inú ìwé ìròyìn Punch ó takú ó ní kò sí tó ń jẹ Yorùbá ò ní bá Haúsá ṣe pọ̀ torí tó ń ṣe fún. abiola báyìí Bọ́lá Ahmed Tinubu náà ló tún padà ń sọ báyìí wípé àjọṣepọ̀ Nàìjíríà ó di dandan ṣé ká wá wípé ńgbà tó ń sọ pé kò ṣeé ṣe nígbà ayé abiola yẹn torí pé kò lérè fún ni ká wá gbà pé ńsìn tó ti lérè fún tó jẹ́ pé gbogbo owó tí ìjọba ìpínlẹ̀ Èkó bá pa ìdá mẹ́wàá ẹ̀ ló ń lọ sápò ẹ̀ tó dẹ̀ jẹ́ pé nínú ètò ìjọba tó wà lóde òní ló fààyè gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ jẹ́ pé òun àti àwọn haúsá tó ní kò lè gbọ́dọ̀ jọ ṣe pọ̀ ń jọ sí náà jọ ń ṣe pọ̀ báyìí ṣé ìyẹn ló ṣe pa òun dà wípé báyìí Nàìjíríà gbọ́dọ̀ jẹ́ kan lẹ́yìn yẹn àwọn bàbá wa kan pẹ̀lú àwọn àbúrò wa kan àwọn tó ń kégbe báyìí wọ́n ní resurrection resurrection resurrection ẹ béèrè lọ́wọ́ wọn níbo ni wọ́n wà látijọ́ yìí torí arántí wípé àwọn tó ń kégbe resurrection yìí ń gbà yẹn ó ní iye owó tán lọ gbà lọ́wọ́ Jonathan tán láwọn máa kó ìbò mílíọ̀nù mẹ́ta fún un ṣé Jonathan ẹgbẹ eh, tí Jonathan ń ṣe ṣé ẹgbẹ́ PDP ṣé ẹgbẹ ìtẹ̀síwájú tá à ń pè ní progressive táwó lọ́wọ́ fi ilẹ̀ ni. pẹ̀lú gbogbo owó tó ń gbà lọ́wọ́ Jonathan tán láwọn máa fún ní ìbò mílíọ̀nù wọn ò máa rí ìbò ọgọ́rùn-ún fún báyìí Jonathan ló fìdí rẹmi àwọn wọn ò fẹ́ kí nàìjíríà pín torí wọ́n sì ní ìpín tiwọn nínú àjọṣepọ̀ nàìjíríà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. wọ́n móbì sẹ́nu wọ́n bẹ̀rẹ̀ sí ní fáwọn yí kiri wọ́n ní resurrection ẹ bá wa béèrè lọ́wọ́ wọn kí ni àǹfààní resurrection yẹn fún ọmọ yorùbá tó jáde iléèwé tó ń fẹsẹ̀ gbálẹ̀ kiri báyìí tí ò ríṣẹ́ ṣe. àwọn ìkẹta wọn àwọn ìyẹn ní nàìjíríà tóbi gẹ́gẹ́ bí ìlú ńlá àǹfààní wà nínú wípé títóbi tó tóbi gẹ́gẹ́ bí ìlú ńlá ju wípé kí yorùbá kó dá dúró ẹ bá wa bí wọn gbogbo ọmọ yorùbá tó jáde yunifásitì pátá láti bí ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ẹ jọ̀ọ́ níbo ni wọ́n ti ń ṣiṣẹ́ nílùú nàìjíríà tó tóbi tí wọ́n fẹ́ kí nàìjíríà kó tẹ̀síwájú sí. ẹ bá a béèrè lọ́wọ́ wọn ẹ jọ àǹfààní wo ló wà fún ọmọ yorùbá tó máa gba ìdá ọgọ́rùn-ún eh, ìdá àádọ́rùn-ún nínú ọgọ́rùn-ún tó dẹ̀ gbọ́dọ̀ dúró sílé láì tí ì lè rí yunifásitì wọ̀ àyàfi ìgbà tí ọmọ haúsá tó gba ogún nínú ọgọ́rùn-ún bá wọlé tí wọ́n ń pè ní cut off point àǹfààní wo ló wà níbẹ̀ fọmọ yorùbá ẹ bá mi bí wọ́n ẹ bá wa bí wọ́n ọmọ yorùbá gba bsc ó gba msc ó gba phd ó ń fọ̀wọ́ ní london ó ń gbálẹ̀ lamẹ́ríkà ó ń kó ìgbẹ́ arúgbó ní manchester torí wípé kò rí nǹkan fi dìgírí ọwọ́ ẹ̀ ṣe ní ìlú nàìjíríà tó tóbi tó ń sọ pé títóbi ẹ̀ láǹfààní yìí o lọmọ nàìjíríà ti lọ ń kògbẹ tó ń kògbẹ arúgbó tó ń gbá títì tó ń ṣe lébìrà nílùú òyìnbó ọmọ haúsá wo ló wà nílùú òyìnbó tó ń wáṣẹ́ ẹ bá wa bí wọn. ṣé ẹ ti wá rí wípé òpùrọ́ gbinlá òpùrọ́ Tinubu ó ń gbinlá oníwàyó àwọn yòókù tó ń sọ pé àwọn fẹ́ restructuring wọ́n ń gbègbàdo alábòsí àwọn tó ní nàìjíríà tóbi àǹfààní wà ń bẹ gbogbo wọn jọ ń gbé oko sínú sínú ẹ ẹ wọn jọ ń gbé àgbàdo sínú oko alábòsí yẹn ẹ wá béèrè lọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta àǹfààní wo ló wà ń bẹ́ẹ̀. tó ò bá rí ìdáhùn fún yín ẹ béèrè lọ́wọ́ wọn àwọn ọmọ tẹ̀yìn tó ń wáṣẹ́ káàkiri ńbo làwọn ọmọ tí wọ́n wà ẹ béèrè lọ́wọ́ wọn àwọn ọmọ tí wọ́n tó jáde ilé ẹkọ gíga tó fẹ wọ yunifásitì yunifásitì ìbò ni wọ́n wà ẹ béèrè lọ́wọ́ wọn gbogbo iléeṣẹ́ tí Awólọ́wọ̀ dálẹ̀ pátá nílẹ̀ Yorùbá a gbà yí pé àwọn ológun ó bẹ̀rẹ̀ látòrí Ìrọ̀nsì títí dé orí Buhari yìí a gbà yí pé àwọn ló fọ́ gbogbo ẹ̀ dànù tó bàjẹ́ fún fún ilẹ̀ Yorùbá ṣùgbọ́n láti gbà táwọn ti wá débẹ̀ láti 1999 ẹ béèrè lọ́wọ́ wọn níbo làwọn iléeṣẹ́ wọ̀nyẹn wà. ẹ tún béèrè lọ́wọ́ wọn wípé Awólọ́wọ̀ ní òun dá ó ní káwọn ọmọ èyí òun kí wọ́n dá yunifásitì sílẹ̀ kí ọmọ Yorùbá bá lè ní àǹfààní àti ní ẹ̀kọ́ yunifásitì lọ́fẹ̀ẹ́ ó ní kí Jákàndé dá lásùlẹ̀ Jákàndé dálẹ̀ Ìgè dálẹ̀ lọ́yọ̀ọ́ Ajáṣin dálẹ̀ lẹ́kìtì ní ìrètí wípé bí àwọn ọmọ Yorùbá bá ṣe ń jáde ilé ẹ̀kọ́ gíga wọ́n á máa wọ yunifásitì wọ̀nyí láì sanwó ẹjọ́ ẹ béèrè lọ́wọ́ wọn ṣé ọ̀fẹ́ làwọn ọmọ Yorùbá ń kàwé ní LASU sìn <coughs> wọ́n ní Fáṣọlá wọ́n ló ṣe gudugudu méje bẹ́ẹ̀ ni ó ṣe gudugudu méje iléèwé ọ̀fẹ́ yunifásitì LASU tí Awólọ́wọ̀ dálẹ̀ kán lè ṣe ọtíjà kan lè dálẹ̀ kó lè jọ́fẹ̀ já Fáṣọlá ṣe ó ṣe gudugudu méje ó sọ owó iléèwé yẹn ó sọ di three hundred thousand ẹ béèrè lọ́wọ́ òun Fáṣọlá fúnra rẹ̀ ìgbà tó lọ sí yunifásitì ṣé ó san three hundred thousand ẹ béèrè lọ́wọ́ wọn wọn láwọn ti fi ṣe ọmọ àwọn nílẹ̀ haúsá fáyẹmí wọn níyẹn ti dọmọ haúsá àgbà bẹ́ẹ̀ torí tí ò bá dọmọ haúsá èkìtì àwọn ọmọ èkìtì wọn ò ní gbé phd dání kan wá máa fi ṣe lébìrà ní Dubai tí ó bá ti dọmọ haúsá àwọn ọmọ èkìtì wọn ò ní gbédì wọn ò ní jẹ́ dókítọ̀ kán wá máa wá iṣẹ́ supermarket ṣe ní London. ìbéèrè tẹ máa béèrè lọ́wọ́ wọn pọ̀ o ṣùgbọ́n gbogbo àwọn ìbéèrè yìí pátá látòkè délẹ̀ bọ́ọ̀ bá ṣe ń fún yín lésì ẹ̀ ẹ̀yin ẹ wá máa rorí ara yín ọmọ yín tó kàwé ń bo ló wà kí ló ń ṣe báyìí tó bá dàsìkò ìbò jẹun sókè kò jẹun sọ́kò wọ́n máa pín one one thousand fún yín two two thousand fún yín tẹ bá ti délé tẹ bá ti fi ṣebẹ̀ tó bá tún dọ̀la ìyá yín tún bẹ̀rẹ̀ iná ò lọ nílé wọn o omi ò lọ nílé wọn o wọn ò jìyà mọ́tò o epo wọn epo wọn kò dọ́dọ̀ wọn o. ẹ̀yin ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ẹ̀ ní ìpín nínú tí wọ́n ń pín nínú ìjọba ẹ̀yin nìyà ń jẹ tẹ́ ẹ bá máa wí látẹ̀nídọ̀la gbogbo wọn nǹkan kan ṣoṣo náà ni gbogbo wọn máa máa sọ èyí tí èyí tí ò bá ní sọ restructuring a sọ fún yín pé nàìjíríà gbọ́dọ̀ jẹ́ kan èyí tí ò ní sọ pé nàìjíríà jẹ́ kan a sọ fún yín pé nàìjíríà gbọ́dọ̀ tóbi ẹ béèrè lọ́wọ́ wọn wípé population nu nàìjíríà ṣé bákan náà ni pẹ̀lú ti ilẹ̀ faransé torí ìyà ò jẹ àwọn ọmọ faransé o ẹ béèrè lọ́wọ́ wọn wípé àkójọpọ̀ nàìjíríà tí wọ́n sọ pé ó ṣe wọ́n láǹfààní yìí ṣé bí nàìjíríà ṣe tóbi ṣé bẹ́ẹ̀ náà ni ìlú italy tóbi ẹ tún wá béèrè lọ́wọ́ wọn níbi tí wọ́n po níbi tí wọ́n ponú dé tí wọ́n fi ń tàn yín tẹ́ fura wípé wọ́n ń tàn yín UAE ìlú tó ń pè ní Dubai tí gbogbo yín ń gborúkọ ẹ̀ káàkiri ayé yìí gbogbo ọmọ ilẹ̀ Dubai wọn wọn kọjá ọgọ́rùn-ún wọn kọjá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún méjì sí mẹ́ta. gbogbo lébìrà Dubai ará India ni bí ò ṣe India a ṣe Pakistani bí ó ṣe Pakistan á ṣe Bangladesh bí ó ṣe Bangladesh á ṣe Filipino àwọn ọmọ yìí náà ti wá wọ́n ti dé Dubai báyìí àwọn náà ti wá ń ṣe lébìrà ṣé àwọn ọmọ tí wọ́n pẹ̀lú ẹ wá béèrè lọ́wọ́ wọn pé ṣé Dubai yẹn ṣó tóbi bíi Nàìjíríà táwọn ń sá tán wá ń ra lé sí. Si?